ملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته. barakatuhu. alẹ́ òní ni alẹ́ khamis mọ́júmọ́ khamis alẹ́ àlàmísì mọ́júmọ́ àlàmísì déètì òní ni twenty eight twenty eight oṣù kẹsàn-án oṣù Ramadan ọdún 1441 forty one apá kẹrin insha allah a gbìyànjú láti fi ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ mọ sórí apá kẹrin insha allah àmọ́ síwájú kó tó di pé a tún máa mú àwọn àyọlò wá. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé kí a paná irọ́ iṣẹ́ gbogbo wa ni o kìí ṣe iṣẹ́ nìkan. nínú ọ̀nà tí a lè gbà paná irọ́ òun náà ni títú àṣírí irọ́ eléyìí tí à ń tú lọ́wọ́lọ́wọ́ báyìí nípa bẹ́ẹ̀ mo rọ gbogbo ẹ̀yin olùwò wa olùgbọ́ wa pé ká láìkì ètò yìí ká fọ́lù ẹ̀ ká dẹ̀ ṣíà rẹ̀ lójú ẹsẹ̀ báyìí ká láìkì ẹ̀ ká fọ́lù ẹ̀ ká dẹ̀ ṣíà rẹ̀ nítorí kí àwọn èèyàn kí wọ́n lè gbọ́ kí wọ́n lè rí i ní sàkání ọ̀dọ̀ tẹnìkọ̀ọ̀kan wa náà Allah ò ní dù wá ní ládàá ẹni tí ó ń gbógun ti irọ́ tó sì ń fi ìdí òdodo múlẹ̀ nítorí náà ká máa ṣíà ètò yìí wàyí ilẹ̀ rọ̀ gẹ́gẹ́ bí a ṣe kì í a sọ pé ó jẹ́ ọkùnrin kan tí ó ń lo àwọn èso àlejànú àti àlá láti fi pe ara rẹ̀ ní khalifa gbogbo àwa mùsùlùmí nípasẹ̀ bẹ́ẹ̀ àwọn èso àlejànú ìlẹ̀rọ̀ ọ̀pọ̀ ènìyàn ti di aláìsí wọ́n ti di olòṣì wọ́n ti di aláàárẹ̀ wọ́n ti di túbitúran wọ́n sì ti di alágbèrè sínú igbó tí wọ́n ń gbé nínú igbó. láti ìjẹrin tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ a ti mú àyọkà wá nínú ìdì kan àwọn ìwé àlá rẹ̀ ìdí míì tún rèé ìdí míì nìyí tọ́gá sí pé ibẹ̀ ni àtúntún mú àyọkà wá ó ṣe òun náà lọ́tọ̀ nítorí pé ó bẹ̀rẹ̀ àwọn ààlà rẹ̀ ń bẹ̀ látòrí one two three títí dé orí fifty six nínú ìwé tí mo mú lọ́wọ́ yìí. àkọlé ìwé eléyìí náà ni àwọn ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala lórí pàtàkì iṣẹ́ yìí ìyẹn iṣẹ́ ìlẹ̀rọ̀ àwọn àdápadà èsì fún àwọn aláìmọ̀kan tí wọ́n ń fi ọlọ́run subhanahu wa ta'ala ṣe déédéé ẹ̀dá rẹ̀ àti àwọn àdéhùn alápọ̀nlé tí ọlọ́run subọ́nà tààlà ṣe fún kàlífà rẹ̀ ìlẹ̀rọ̀ tó àkọlé ìwé ilé nìyẹn o. ẹ jẹ́ ká lọ wo ti ń bẹ nù náà. ó bẹ̀rẹ̀ látòrí one àwọn kan yọ àwọn kan tá a rí pé ó ṣe kókó jùlọ. ìlẹ̀rọ̀ nínú àyà kẹjọ mo gbọ ohun kan pé ìlẹ̀rọ̀ ṣé o rí iṣẹ́ tí mo gbélé ọ lọ́wọ́ yìí àwọn onímọ̀ kan wà tí wọ́n jẹ́ mẹ́ta onímọ̀ àgbà ni wọ́n o tí àwọn ènìyàn lọ máa ń kọ́ ìmọ̀ lọ́dọ̀ wọn ṣùgbọ́n nítorí ìlara àti ìgbéraga orí ẹ̀mí wọn. wọ́n wá ń wò pé nǹkan tí mo gbé fún ọ àwọn ló tọ́ sí nítorí onímímọ̀ làwọn tí iná ìkórìíra sì ń jó lórí ẹ̀mí wọn tí wọ́n sì ń lékún nínú àtakò sí iṣẹ́ mi ṣùgbọ́n báyìí o mo ti yí kádàrá wọn padà o kí ọdún yìí tó parí. tí wọn kò bá síwọ́ nínú àtakò sí iṣẹ́ mi èmi ọlọ́run Subhana wa Ta'ala ó sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta padà di aláìgbàgbọ́ màá sọ ìkan nínú wọn di abọ́ná abọ́ná bẹ̀rẹ̀ tí sọ ìkejì di màá sọ ìkẹta di ọ̀mùtí paraku. tí èmi ọlọ́run subhanahu wa ta'ala náà kò sì ní foríjì wọ́n láíláí bí mo kàn ṣe lajú nìyẹn. ó dúró mi lágbọ́ yẹn o láti ọ̀dọ̀ mr ilẹ̀rọ̀. aya lẹ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá mo gbọ́ ohun kan pé ilẹ̀rọ̀ ṣé o i. tí ọba bá di ọjọ́ ìdájọ́ gbogbo ànábì mi pátápátá ni yóò kójọ sí ibì kan pẹ̀lú àwọn ọmọlẹ́yìn wọn ọmọlẹ́yìn méjì ọ wà lẹ́yìn ànábì kan ọmọlẹ́yìn ẹlòmíràn lè pé mẹ́wàá ṣùgbọ́n ní ọjọ́ náà ó rí èrò lẹ́yìn rẹ ní ọjọ́ náà nítorí kí ni mo fi ṣe bẹ́ẹ̀. nítorí pé ní àsìkò ìrọ̀lẹ́ ayé ni mo gbé ọ dìde láti máa polongo òdodo mi. lẹ́yìn èrò ọmọlẹ́yìn ànábì sallallahu lẹ́yìn èrò ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi bí wọ́n ṣe pọ̀ tó ọmọlẹ́yìn tirẹ̀ mo fi orúkọ mi búra bí mo kàn ṣe lájú nìyẹn. tẹ́rí pò ti sọ̀rọ̀ ẹ̀ di aya ìlẹ̀rọ̀ ìkẹrìnlá mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ̀ ọmọlẹ́yìn tìrẹ ni ó kàn lẹ́yìn ànábì sallallahu alayhi wa tí èrò rẹ̀ ó fẹ́ pọ̀ jùlọ. èmi ọlọ́run subhanahu wa ta'ala tó ń fi orúkọ mi búra fún ọ ó bá sì ṣe iyèméjì nípa rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti bà ayé àti àlìkìyámà rẹ̀ jẹ́ bí mo kàn ṣe lajú nìyẹn àyà kẹrìnlá ìlẹ̀rọ̀ nìyẹn o àyà kẹẹ̀ẹ́dógún ìyẹn gùn díẹ̀ màá kàn yọ àwọn ẹsẹ̀ kan kà nínú rẹ̀ ni ó ní mo lálàá pé àwọn mẹ́wàá kan wọ́n mú ìwé ọ̀tọ̀ọ̀tọ̀ dání wọ́n sì tò tẹ̀lé ara wọn ni nígbà tí wọ́n dé ọ̀dọ̀ wa wọ́n sálámà àwa náà sì dáhùn sálámà ni wọ́n bá sọ pé ilẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ní kí a fún ọ ní ìwé yìí kọ́kọ́ gba ti tèmi ná nígbà tí ẹ gba ìkan nínú rẹ̀ wọ́n kọ sínú rẹ̀ pé. èmi ọlọ́run subhana wa ta'ala ṣe ìlérí fún ọ pé ó wọ àlìjánná láì ṣe ìṣirò so wọ́n ka àkọ́kọ́ nínú ìwé àkọ́kọ́ wọ́n tún ka òmíì so lára tí wọ́n ní wọ́n kọ sínú ìwé náà ni pé ẹ tún gbọ́ òmíràn ó tún wà níbẹ̀ pé èmi ọlọ́run subhana wa ta'ala ṣe ìlérí pé o máa rí mi ní ẹ̀ẹ̀márùn-ún lójúmọ́ o máa rí mi ní ẹ̀ẹ̀márùn-ún lójúmọ́ ìyẹn nílé ayé. nínú ìwé náà ẹ tún gbọ́ òmíràn ó tún lọ báyìí pé èmi ọlọ́run ṣubúọ́nà wa ṣe ìlérí fún ọ pé màá ṣe oore àjùlọ fún ọ débi pé kò ní í tọ́ sí ẹlòmíràn mọ́ lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà ó tún ní èmi ọlọ́run ṣe ìlérí fún ọ báyìí pé ojú òní tì ọ́ ní ọjọ́ ìdájọ́ lágbára orúkọ mi. àwa gbọ́ ohùn kan lẹ́yìn ọ̀rọ̀ yìí pé ẹnikẹ́ni tí kò bá gba nǹkan tí mo sọ yìí gbọ́ gbogbo wọn ràn wọ́n ràn yìí. onítàn ti di ẹni ègún ẹni òfo gbére bí mo kàn ṣe lajú nìyẹn irọ́ mi tùnú o. aya seventeen aya ilẹ̀rọ̀ mo gbọ́ ohùn kan láti ibì kan pé ilẹ̀rọ̀ èmi ọlọ́run subhana wa ta'ala fúnra mi ni màá wá gba èmí rẹ fúnra ọlọ́run ọlọ́run ọba ò ní rán mọ̀lẹ́ká kú mọ́lákùlì mọ́tù mọ́lákùlì mọ́tù kò rán sí ilẹ̀rọ̀ fúnra ọlọ́run ni ó wá gba ẹ̀mí rẹ̀ ńgbọ́ lọ́n fẹ́ gbẹ̀mí ànábì ọ̀ràn mọ́lákù lè mọ́tì sí ńgbọ́ fẹ́ gbẹ ẹ̀mí àbúbákírì ọ̀ràn mọ́lákù lè mọ́tì sí àti gbogbo àwọn sàhábà àti gbogbo ẹ títí ń kú bọ̀ bẹ̀rẹ̀ lórí ádámà ní ìsàlám àmọ́ ní ti ilẹ̀ rọ fúnra rọ ọlọ́run ẹ̀jẹ̀ nǹkan bó ṣe sọ mo gbọ́ ohun kan pé láti ibì kan pé ilẹ̀ rọ èmi ọlọ́run subhanahu wa ta'ala fúnra mi ni màá wá gba ẹ̀mí rẹ tí mo bá tún gbà tán mi ò ní jẹ́ kí wọ́n sin ọ́ mi ò ní jẹ́ kí wọ́n sin ọ́ mi ò ní jẹ́ kí wọ́n sin ẹ̀mí rẹ màá mú ẹ̀mí rẹ lọ sí ọ̀dọ̀ mi tí wọ́n bá tún wá sin ara rẹ tán sínú sàréè mi ò ní jẹ́ kí o dúró níbẹ̀ fún ìṣẹ́jú méjì péré tí màá fi gbé ọ kúrò níbẹ̀ bí mo kàn ṣe lajú nìyẹn ṣe ń rí àwọn irọ́ irọ́ ńláńlá ìwọ tó tẹ̀lé lẹ́rọ̀ ṣé tiẹ̀ là báyìí irọ́ mi tún rèé o àyà ìlẹ̀rọ̀ àyà nineteen mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀ ìwọ àti ànábì sallallahu alayhi wa sallam ìwọ àti gbogbo ànábì pátápátá ni ẹjọ jẹ́ ọ̀rẹ́ lálùkìyàmọ̀ ṣùgbọ́n lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ipò tiẹ̀ ó tún ju tàwọn ìyókù lọ nítorí oníkálùkù wọn ni ó rí nǹkan tí yóò sọ pé nǹkan tí àwọn ṣe nìyí bí mo kàn ṣe lajú nìyẹn ó ju ànábì lọ ó tún ju gbogbo àwọn ànábì lọ ẹni tí wọ́n ń tẹ̀lé nìyẹn o. aya ìlẹ̀rọ̀ aya twenty one mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀ ẹni tí ó bá bínú sí irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó bínú sí mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀ ẹni tí ó bínú sí. irú ẹni bẹ́ẹ̀ kò ní í kúrò nínú ìbínú èmi ọlọ́run ṣubúhánà wa tààlà títí tí ó fi títí tí ó fi yọ́nú sí i padà láì jẹ́ bẹ́ẹ̀ ìbínú èmi ọlọ́run ṣubúhánà wa tààlà ni irú ẹni bẹ́ẹ̀ yóò máa bá kiri lọ gbére bí mo kàn ṣe lajú nìyẹn èmi ti ní kó bínú sí mi náà àbí kí ni problem bínú sí mi torí mi ò gbọ́ lálẹ́fà òpùrọ́ lèmi kà ọ́ sí èṣù tí ń gbénu gbó ni mo kà ọ́ kún tètè bínú báyìí o nínú ìta àkàlọ onítọ̀ọ́bá bínú oní sámọ̀ yàbọ̀ ọlẹ̀ à ń retí kí sámọ̀ jábọ̀ o à ń ẹ̀. àyà ìlẹ̀rọ̀ àyà twenty two mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀ ẹ máa dunnú kí ẹ sì máa yọ̀ pé dáadáa ti súnmọ́ ìtòsí fún yín. àwọn tí wọ́n bá ń pe òdodo yìí nírọ́ àti gbogbo nǹkan tí mo kọ sínú tí mo kó sí tí mo kó sí nínú tí mo kó sínú rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ dàbí ẹni tí ó pe kùránì tí èmi ọlọ́run subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ nírọ́ ni o ṣẹ́tìrí báwọn gbogbo mo lálàá pé mo gbọ́ ohun kan pé tá a ti ń kààbọ̀ yìí lọ́dọ̀ ìlẹ̀rọ̀ ó dọ́gba sí àlùkùránì ló fi sọ pé ẹni tí kò bá gba gbogbo àwọn àlàárọ̀ yìí gbọ́ onítọ̀hún kò gba àlùkùránì gbọ́ Aya ìlẹ̀rọ̀ àyà thirty one mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ̀ ẹnikẹ́ni tí ó bá pe àlá tí mo fi hàn àwọn ènìyàn nírọ́ tí irú ẹni bẹ́ẹ̀ bá kú ṣe orí ẹnu rẹ̀ tí ó kọ́kọ́ fi ń pè nírọ́ yẹn màá kọ́kọ́ já a kélekèle fún un náà. kí ìyàwó tó bẹ̀rẹ̀ lára onítọ̀hún bí mo kàn ṣe lajú nìyẹn ẹ wo bó ṣe ń dẹ́rù bà àwọn èèyàn àmọ́ ńgbà táwọn èèyàn bá ti lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àwọn náà mọ sá kíjokíjo ni. àáyá ìlẹ̀rọ̀ àáyá thirty two. àáyá ìlẹ̀rọ̀ Aya thirty two mo gbọ́ ohùn kan pé ilẹ̀ rọ̀ màláìkà jìbìrìlù wá bá mi ó ní ìwọ ọlọ́run subhanahu wa ta'ala mímọ́ ni fún ọ kí ni ọkùnrin ìlẹ̀rọ̀ yìí ṣe fún ọ tí ó tó bẹ́ẹ̀ àti pé iṣẹ́ rere wo ni ó ń ṣe tí ó tóbi tó bẹ́ẹ̀ náà. tí o fi fẹ́ràn rẹ̀ tí ó jẹ́ pé o kò máa rán mi sí i tí ó wá jẹ́ pé fúnra rẹ̀ fúnra ara rẹ̀ ni ò ń bá a sọ̀rọ̀ wọ́n ní jìbìrì sọ ń fọlọ́hún ni èmi ọlọ́run ṣùgbọ́nà wa tà á láwá fún un lésì pé ìwọ jùbìrì ìlú mọ́tọ́ pinpin ilẹ̀ rọ. fi sílẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ kí ẹ̀yin màláíkà mi náà sì máa bá mi nífẹ̀ẹ́ rẹ̀ ni. ni màláíkà jìbìrìlù wa sọ pé ìwọ ọlọ́run subhanahu wa ta'ala wa foríjì mi n kò tọ́ pínpín rẹ̀ àti pé àwa náà fẹ́ràn ìlẹ̀rọ. a kò ṣe ní fẹ́ràn rẹ̀ nígbà tí o sì fẹ́ràn rẹ̀ nígbà tí o sì ń fẹ́ràn rẹ̀ bí mo kàn ṣe lajú nìyẹn ìyẹn tún túmọ̀ sí pé fúnra rẹ̀ ọlọ́run ní ń bá ìlẹ̀rọ̀ sọ̀rọ̀ fúnra rẹ̀ ọlọ́run ní ń bá ìlẹ̀rọ̀ sọ̀rọ̀ òwú lẹ̀rán mọ̀lẹ́ká jìbìrìlù sí ògbólógbòó kùrọ̀ lárákùnrin. aya ìlẹ̀rọ̀ Aya thirty five mo gbọ́ ohun kan pé ilẹ̀rọ̀, orúkọ rẹ̀ ń tàn wá sí sánmà. mo bẹ́ẹ̀ ni ọlọ́run wa ta'ala ṣe

ẹ̀yin ò mọ̀ ní tiyín ni nǹkan <laughs> dé o nǹkan wọ̀lú o bàbá ìmáàmù Ìbàdàn ṣe ń gbọ́ ṣe ń gbọ́ o ẹ̀yin àyínmọ̀ ẹ̀yin àfáà ilẹ̀ ẹ̀rọ sọ pé ọlọ́run pariwo òun ní sánmà wọ́n sá ń pè ní ilẹ̀ ẹ̀rọ ilẹ̀ ẹ̀rọ ilẹ̀ ẹ̀rọ ilẹ̀ ẹ̀rọ ó ní bẹ́ẹ̀ ní sánmà ń sáná. oníṣùgbà wo mọ̀. àyà ìlẹ̀rọ̀ thirty six mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀ láìpẹ́ èmi ọlọ́run súbọ́nà wa tààlà fẹ́ gbé ayé lé ọ lọ́wọ́ tán pátápátá gbogbo ayé. àbí o kò mọ̀ wípé mo ti fi ọ́ jẹ kàlífà gbogbo ayé ni tí o kò bá mọ̀ ìwọ ni èmi ọlọ́run subhana wa ta'ala fi sí ipò khalifa kò sì sí ẹni tí yóò gba ipò náà lọ́wọ́ rẹ láíláí bí mo kàn ṣe lajú nìyẹn ìyẹn fi hàn pé ọlọ́run tó ń pariwo ìlẹ̀rọ̀ náà ló yan ìlẹ̀rọ̀ ní àlífà ìyẹn lọ́dọ̀ ìlẹ̀rọ̀ kì í ṣe lọ́dọ̀ àwa mùsùlùmí aya ìlẹ̀rọ̀ thirty seven mo lálàá pé mo rí àwọn àlìfáà tí wọ́n pọ̀ nínú mọ́sálásí kan nínú mọ́sìkì kan mọ́sìkì ló kọ síbẹ̀ nígbà tí màá wọ inú mọ́sìkì náà ó wá jẹ́ pé táìsì ni tí gbogbo wíńdò rẹ̀ sì jẹ́ gíláàsì ọlọ́run ṣàǹdà gẹ̀ẹ́sì àti yorùbá pọ̀ fún lẹ́rọ ní báyìí o mọ́sìkì táìsì wíńdò. gíláàsì ṣùgbọ́n bí èrò náà ṣe tó mi ètí ìrírí wọ́n wá ń rọ́ ọ lọ wọ́n ń rọ́ ọ lọ ìgbà tí wọn kò tán bọ̀rọ̀ ni mo wá pe ẹnìkan nínú wọn pé ẹ jọ̀wọ́ níbo ni àmírù wà ni àwọn ẹni náà bá sọ pé ta ni ń jẹ́ àmírù. ni mo bá ní ọkọ mi ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀kan nínú ìyàwó lẹ̀rọ̀ lòun náà lálàá lọ́lọ́run bá sọ̀rọ̀ ó wá ní òun rí mọ́ṣáláṣí kan tí wọ́n táìsì ẹ̀ tí wọ́n gíláàsì wíńdò rẹ̀ àwọn èèyàn wá ń rọ́ lọ wọ́n ń rọ́ lọ wọ́n ń rọ́ lọ nígbà tí wọn ò tán bọ̀rọ̀ ó wá ní ẹ dákun níbo ni àmírù wà ìyẹn ìyàwó ìlẹ̀rọ̀ ó ń béèrè ìlẹ̀rọ̀. wọ́n wá sọ pé ta ló ń jẹ́ àmírù aláṣẹ ni mo bá ní ọkọ mi ní jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ẹni náà bá sọ pé khalifa gbogbo ayé ni orúkọ rẹ o kìí ṣe àmírù o ó ti kúrò lámírù nìkan ó ti di khalifa gbogbo ayé bí mo kàn ṣe lajú nìyẹn àlá ìyàwó ẹ̀ náà nìyẹn o. èṣù ti jọ mú baálé àtọkọ báyìí o. aya ìlẹ̀rọ̀ aya forty one ilé yóò pa yín lẹ́rìn dáadáa yóò pa yín lẹ́rìn dáadáa ẹ̀rẹ́rìn tẹ́fẹ̀ tákìtì. aya ìlẹ̀rọ̀ aya forty one mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀. iye àwọn tí yóò bá ọ wọ náà papọ̀ ni one sixty four thousand iye gbogbo wọn nu iye àwọn tí ó bá ìlẹ̀rọ̀ wọ náà papọ̀. iye àwọn ìyàwó ìyàwó tí ó bá ilẹ̀ rọ̀ wọ àlìjánná ní one sixty four thousand. ṣùgbọ́n ẹni tó bá fẹ́ kí orúkọ rẹ̀ kúrò níbẹ̀. ara kìí ṣèyàwó àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni àwọn ọmọlẹ́yìn ni. ó ní mo gbọ́ ohùn kan pé ilẹ̀ rọ̀ iye àwọn tí yóò bá ọ wọ àlìjánná papọ̀ ní one sixty four thousand one hundred and sixty four thousand iye gbogbo wọn nu ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ kí orúkọ rẹ̀ ó kúrò níbẹ̀ àlìjáná ò wu àlìjáná ò wu irú ẹni bẹ́ẹ̀ nu òun ò fẹ́ wọ ọgbà ẹ̀dẹ̀ra èmi ọlọ́run ṣubú àná wàtàálá ní tiẹ̀ nu iná ló wù ú bí mo kàn ṣe lajú nìyẹn so iye àwọn tí ó bá ilẹ̀ ẹ̀rọ wàlìjẹ́ náà ni one sixty four thousand ọlágbára o. aya ilẹ̀rọ̀ aya forty six mo gbọ́ ohùn kan pé ilẹ̀rọ̀ mọ̀kọ́ mùrọ̀ bí yìí ṣé màkí mo sọ nípa mọ̀kọ́ mùrọ̀ bí ilé onígun mẹ́rin kan tó kọ́ sí inú igbó tó fi rọ́pò kàábà. ọ̀wá ni mo gbọ́ ohùn kan pé ilẹ̀ rọ̀ mọ̀kọ́mù rọ́bì yìí èmi ọlọ́run súbọ́nà wà tààlà ó fi agbára mi hàn níbẹ̀ o. ẹ̀ẹ́rì títóbi mi níbẹ̀ ẹ̀yin ẹ sáà mọ̀ wo iṣẹ́ mi bí mo ṣe fẹ́ ṣe é. ọkọ̀ mọ̀ ni pé oore ńlá ni màkọ́mù rọ́bì tí mo gbélé ọ lọ́wọ́ yìí bákan náà ìmọ̀nà ayé àti ákírà ní iṣẹ́ yìí ẹni tó bá sì ṣiṣẹ́ kò ní kábàámọ̀ aburú láíláí ṣé ẹ sì tún rí gbogbo nǹkan tí ń bẹ nínú ayé lónìí ìwọ ló ní. lọ́lá ìwọ ló ní. bákan náà ok ẹni eh, tí ok ṣé ẹ sì tún rí gbogbo nǹkan tí ń bẹ nínú ayé lónìí ìwọ ló ní lọ́la ìwọ ló ní bákan náà lọ́túnla náà ìwọ ló ní títí yóò fi wá di ọjọ́ ìdájọ́ ìwọ náà ló tún ní bí o ṣe wá ní tayé yìí bẹ́ẹ̀ náà ni tọ̀run náà ń dúró dì bí mo kàn ṣe lajú nìyẹn Ọlọ́run ni ayé lónìí lọ́la lọ́túnla àti títí láéláé. aya ìlẹ̀rọ̀ aya forty eight mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀ mọ̀kànmùrọ̀ bí yìí ìmọ́lẹ̀ ni o ìmọ́lẹ̀ tí ó sì bù aya ni gbogbo òkùnkùn tí ó bá ń bẹ ní ìgbésí ayé ẹnìkan yóò sì pa gbogbo òkùnkùn ara ẹni bẹ́ẹ̀ run pátápátá láì ní ṣẹ́kù nǹkan kan lára rẹ̀ mọ́ nítorí òkùnkùn àtìmọ́lẹ̀ wọn kò lè dọ́gba o bí mo kàn ṣe lajú nìyẹn ìdí táwọn èèyàn fi ń lọ bọ òòṣà níbi mọ̀kọ́mù rẹ̀ nìyẹn o. àyà ìlẹ̀rọ̀ àyà fifty one rẹ̀ àyà fifty three. 53. mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ ṣé ìwọ kò mọ̀ pé èmi ọlọ́run subhanahu ta'ala ni mo ní ọ ni bákan náà sì tún ni pé ìwọ náà ló ní mí <laughs> ilẹ̀ rọ̀ ló ní ọlọ́run ọlọ́run ló sì tún ní ilẹ̀ rọ̀ mi ò bímọ o ẹnìkan kan kò sì bí mi o ṣùgbọ́n adẹ́dà rẹ adẹ́dà rẹ ni mo jẹ́ èmi náà sì tún ni ọba gbogbo ẹ̀dá orí ilẹ̀ pátápátá tí kò sì tún sí ẹni tí ó ní wọ́n lẹ́yìn mi kí ẹ gbé títóbi fún mi o bí mo kàn ṣe lajú nìyẹn. àyà lẹ̀rọ̀ ó ní èmi ọlọ́run ni mo ni mo bákan náà sì tún ni pé ìwọ náà ló ní mí ọlọ́run ló ní òun ló ní ọlọ́run ẹ̀wòrán ńlá. àyà fifty five àyà ìlẹ̀rọ̀ mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ̀ ṣé orí kò sí nǹkan kan o ilá àyàfi èmi ọlọ́run. ok ìyẹn kọ́ aya fifty four nìyẹn aya fifty five mo fẹ́ kà mo gbọ́ ohun kan pé ilẹ̀ ìyẹn aya fifty five ilẹ̀ rọ̀ mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ mo ṣàdéhùn fún bàbá rẹ pé yóò pe kẹ́límà kí ó tó kú mo tún ti ṣe oore àjùlọ ńlá kan fún un ní àlìjánà nítorí ó fẹ́ràn òdodo èmi ọlọ́run subhanahu wa ta'ala ẹni tí ó bá wá fẹ́ràn àdéhùn tí èmi ọlọ́run Subhana wa Ta'ala ṣe fún bàbá rẹ tí inú rẹ dùn sí irú ẹni bẹ́ẹ̀ náà màá ṣe àdéhùn rẹ̀ fún òun náà láì ṣe ìṣirò iṣẹ́ kankan báwo wá ni màá ṣe wá ṣe fún ìwọ ọ̀rẹ́ mi tòótọ́ ọ̀rẹ́ ànábì sallallahu alayhi wa sallam bí mo kàn ṣe lájú nìyẹn ó ti wọ́ọ̀kì àlùjọ náà fún bàbá rẹ̀ nìyẹn o ayàtọ̀ wá kẹ́yìn nínú ìwé tá a mú lọ́wọ́ yìí ní àyà fifty sọ báyìí pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ kí dárájà rẹ̀ ó lè lékún ni mo fi ń ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń takò ọ́ náà ni àgbéga rẹ̀ ń pọ̀ sí níwájú èmi ọlọ́run subhanahu wa ta'ala tí àwọn màláyíkà mi náà sì nífẹ̀ẹ́ ó sì dun emi dùn èmi ọlọ́run ta'ala gidigidi pé o kò mọ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó ó sì tún o kò mọ̀ pé ìwọ ni mò ń wò lórí ilẹ̀ ìwọ ni mò ń wò lórí ilẹ̀ kò mo kàn ṣe lajú nìyẹn pẹ̀lú ibi tí a fi ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ tá a fi pín sí rè ibi tá a ti dá dúró rè tílẹ̀rọ̀ bá ní èsì tílẹ̀rọ̀ bá ní èsì tó fẹ́ fọ̀ lórí àwọn ìsọkúsọ yìí kó sọ fún wa